107.9 FM, your feel good radio. Yes. nìkan lèmi yóò máa yìn lógo. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. Ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. sọ ìròyìn àgbọ̀ ṣe. ìròyìn àgbọ̀ ṣe hùn náà ni. ìròyìn àgbọ̀ tàkèjì tó ti dé bí ṣe é dé torí wípé kókó lè egun yán ṣùkùtà ẹ̀rí yẹn lè egun àgbàdo ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ egun òtítọ́ ni o ẹ̀mí ìbínú tẹ́yìn tọ́já pé ètò èyí lèyí ti ṣe iṣẹ́ mi orí bákan lónìí ẹ̀mọ́ bínú kó lè dà náà ni. a tún wá mọ fún yín tuntun ròyìn tó kọ sí sọ báyìí láti kàn ní fresh one zero seven point nine òkè sáré nílùú àbíòkúta dr olùtayọ falẹtí lórúkọ mi yèyé agbẹdẹgbẹyọ. tó wọn ní igbá ńlá báyìí ní ìsọba gbọ́nmi gbọ́nmi ìran òjò wọn abalẹ̀ báyìí wọn ata sàràsàrà bẹ́ẹ̀ ni ìran àwọn àjànàkú àwọn náà ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa ń migbó kìjekìje ìròyìn eléyìí tá a pè ní ó kọ sísọ tún rè o òun náà ló tún yọ kẹlẹ́kì lọ́sàn-án tòní láti ìkànnì fresh one zero five one zero seven point nine fm abẹ́òkúta ẹ ti mọ̀ yìí pé bá aago kan àbọ̀ bó bá ti ṣe bẹ́ẹ̀ tóró kango kango bíi ta gogo lẹ̀ máa ń láǹfààní láti máa fetí gbéyàwó ròyìn eléyìí tọkọ sísọ tí sì tún máa ṣe bẹ́ẹ̀ tí máa gbẹ̀nú tán àwa náà túre lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wà lórí ìròyìn Túndé Amzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń kí í káàbọ̀ sórí ìròyìn tọkọ sísọ fún tọ̀sán tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ yìí pé àwọn kókó kókó kókó eléyìí tó kọ́kọ́ sodo sínú ìròyìn tó kọ sísọ àwọn náà lákọ̀ọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tá a dín sí i létí ẹ jẹ́ kẹ́mi ó kọ́kọ́ lọ mú o ìyún nípínlẹ̀ Kwara nílùú Ìlọrin òṣùpá mọ̀mọ̀ somi lójú rètérètè ń bẹ nínú kókó ìròyìn tó kọ sísọ yìí kódà yóò ṣeni láàánú púpọ̀ o ọ̀dọ́mọdékùnrin kan mọ̀mọ̀ ní ìtọ́jà ìkan lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin wọ́n ní ìpele ọlọ́dún kẹrin lọ́wọ́ four hundred level ọmọ mọ̀ ṣekú para rẹ̀ o èmi lórí lọ́bẹ̀ tí gàrú ọwọ́ ẹ gbọ́ lọ́sàn-án tòní. ọ̀dà kò burú ìròyìn tó kọ sí sọlá pé ẹ jẹ́ kémi náà jẹ́ àjọ takọ̀ létí dé ìpínlẹ̀ Kogi níbi tí ọkùnrin kan tó ti gan mọ́nà wà ń kòkò kí ló ṣẹlẹ̀ ọgbẹnután ah, o ẹ gbọ́ dáadáa orí kókó ròyìn tó kọ sísọ náà la wà ẹ jẹ́ kẹ́mi ó tún lọ mú kókó míì nípínlẹ̀ Ògùn ni ìṣẹ̀lẹ̀ eléyìí tó tún kọ sísọ tó gbẹnu náà tún ni o wọ́n ní lákòókò eléyìí tí dẹ́rẹ́bà awa ọ̀kadà kan dẹ́rẹ́bà ọ̀làkadà alùpùpù ọ̀kadà wọ́n pé o wọ́n ní ó gbèrò méjì sórí ọ̀kadà wọ́n wá jẹ́ mẹ́ta tó ń di dẹ́rẹ́bà wọ́n níbi títí ń lọ rẹ̀rẹ̀ mú rẹ̀rẹ̀ mú ìyẹn lópópónà kan nílùú Abẹ́òkúta wá ń bí nípínlẹ̀ Ògùn ọkọ̀ kan tá a mọ̀ sí ọkọ̀ akẹ́rù lọ́ba mú wọn go wọ́n ní lójú ẹsẹ̀ nífọ̀nàfọ̀nso òun náà ní dẹ́rẹ́bà lọ́gbẹ̀mímì àwọn méjì yòókù èmi lọ́ọ́ ṣẹlẹ̀ sí wọn ẹgbọ́ lọ́sàn-án tòní ọ̀dà ní ìpínlẹ̀ Bayelsa ìròyìn kan náà tún gbẹnu tán arákùnrin kan rèé tọ́dẹ̀mí ìyàwó ẹ̀ légbodò bó ṣe ṣe bẹ́ẹ̀ tán pẹ̀lú sledgehammer ni o sledgehammer lọ gbámọ́yàwó ẹ̀ lórí ó sì ṣèyẹn tán òun náà bá yà gbé ọ̀tá pìàpìà jẹ òun náà bá yà lọ rèé bẹ́lẹ́dùà lálejò ah èèmọ̀ irú kí leléyìí làwọn mọ̀lẹ́bí ń wè nípínlẹ̀ Bayelsa ló ti ṣẹlẹ̀ tó níwọ̀n bá àgbà tá a ti dín àwọn kókó ròyìn eléyìí tọkọ sísọ fún tòní tá a ti dín wọn sí létí tán bákòókò bá tún gbà wá láàyè ẹ mọ̀ gbá àwọn nǹkan míì tó bá tún kùn níwọ̀nba tẹ̀ ti gbọ́ àwọn kókó kòkó kókó òun a fẹ́ kọjá lọ sókè lọ́nà à ń padà bọ̀ o. kọ sísọ. So. ọ̀dà kò burú jẹ́ gbàràkàsídà ká máa wá tú iṣu ẹ̀dẹ́sàlẹ̀ kòkò. níwọ̀n bá àgbà tá a ti darí padà dé látòkè lọ́hùn tá a sì ti dín àwọn kókó kòkò kókó eléyìí tó suyọ̀nù ròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní tá a ti dín wọn sí ilé títán kí àdírẹ́sì kọ́ wá mọ̀ bá àpọ̀jù lẹ́tà ròyìn tó kọ sísọ jùlọ ẹ̀jẹ̀ á máa mú lọ́kọ̀ọ̀kan èjèèjì báyìí ìyún àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ẹ̀jẹ̀ kèmí ó kọ́kọ́ lọ mú o ìyún nípínlẹ̀ wo ni nípínlẹ̀ eléyìí tá a mọ̀ sí ìpínlẹ̀ Kwara òun ni wọ́n ti kọ́kọ́ mú wọ́n ní ìjà àjàkú akátá kan lọ́mọ̀ wáyé o ìyẹn láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn nípínlẹ̀ Kwara wọ́n ní sàdédé mọ̀mọ́ ni ìjà àjàkú akátá kan súyọ o láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí wọ́n wà nílé ẹ̀kọ́ gíga gbogbo ńṣe poli tìpínlẹ̀ Kwara wọ́n ní sàdédé ní ìjà àjàkú akátá ìbúyọ ìyẹn lánàá òde ni o wọ́n ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n jẹ́ igun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní wọ́n pe igun kìíní ní ayé confraternity wọ́n sì gbé igun kejì ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ẹyẹ confraternity wọ́n láwọn igun méjèèjì yìí àwọn náà ni wọ́n ń gbéná wojú ara wọn o wọ́n ní ká tó bójú wò bójú rí wọ́n níbẹ̀ ni wọ́n yọ àké yọ àdá yọ ọ̀bẹ yọ ìbọn síra wọn o tíro ò bá sì ń dó takotako ìyẹn ò ná ọgbà ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ Kwara ìyẹn Kwara State Polytechnic wọ́n ní ká tó tó bójú wò bójú rí o àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí wọ́n mọ̀mọ̀ ṣekú pa àwọn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ o débi pé àwọn akẹ́kọ̀ọ́ míì àwọn náà tó farapa yánnayànna kódà gan gẹ́gẹ́ bí ìròyìn tọkọ sísọ ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àáké òun náà wọ́n fi sá àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n ṣekú pa ni wọ́n fi sá wọn pa o tí àwọn kan sì tún fara gbọgbé ọta àbọ̀ tó ń tàdá àti àáké wọ́n ní kódà àwọn méjì míì wọ́n wà nílé ìwòsàn lọ́lọ́ báyìí níbi wọ́n ti ń gbà tọ́jú tọ́já pé wọ́n ń wò wọ́n lójú wò wọ́n nímú ní báyìí ni ó pé kọ́lọ́ ó dóòlà ẹ̀mí wọn nítorí pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run òun náà wọ́n wà báyìí o ṣẹ̀wárí nígbà tí ẹnìkan eléyìí tó ń jẹ́ agbẹnusọ fúnlé ẹ̀kọ́ gíga gbogbo ń ṣe poli ti ìpínlẹ̀ Kwara tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní sàdédé ni ìjà àjàkú akátá kan lọ bẹ́ sílẹ̀ ìyún láàrin àwọn ikọ̀ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n pè kan ní àyè confraternity tó ń ti ẹyẹ confraternity ó ní káwọn ó tó bójú wò bójú rí wọ́n mọ̀mọ́ da iná ọgbà ilé ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún ni débi ipá àwọn táwọn jẹ́ olùkọ́ àtàwọn míì tí wọ́n jó sì sẹ́ ń bẹ̀ gan ó di eré tètè tèkò àgègè tẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní ka àwọn nípa àkọ́ tó ní kálukú ń sà sálà fún ẹ̀mí rẹ̀ ó ní nígbà tí eruku ìjà àjàkú akátá ti ń wáyé láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wálẹ̀ tán ó ní òkú àwọn akẹ́kọ̀ọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn rí o débi ipá àwọn akẹ́kọ̀ọ́ méjì míì wọ́n gbé wọn dìgbàdìgbà lọlé ìwòsàn níbi wọ́n ti ń gbà tọ́jú báyìí nígbà tí ẹni títí wá ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kwara tó náà ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ iyùn SP Ajayi Ọ̀kasànmí ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní lọ́lọ́ báyìí àwọn táwọn jọ́lọ́pàá ń kún ìpínlẹ̀ Kwara àwọn ti ń fimú fílẹ̀ fimú fín òkè báyìí láti lè bá rí dájú pé àwọn fi kélé òfin gbé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n wá ń di ìṣẹ̀lẹ̀ láabi náà abẹ́ẹ̀rí pọkọ sísọ. ọkọ sísọ ló ń ṣẹlẹ̀ ló sì ń bọ́ lọ́wọ́lọ́wọ́ ilé orin tòkè lẹ ti ń gbọ́ wa eléyìí tó tún ṣẹlẹ̀ tọ́gbẹ́nu tán ni arákùnrin kan nípínlẹ̀ Bayelsa ọmọ ọdún Patrick wọ́n porúkọ rẹ̀ àná ọjọ́ Àlàmísì ló o orúkọ ìyàwó rẹ̀ àmọ́ jẹ́ Anna wọn nígbà tó gangan àlúra tó sì jẹ́ pé òun náà ní àdúgbò kan tí ń pè ní etegwe nílùú yanagua nípínlẹ̀ bayelsa ni nígbà tí wọ́n ń ṣe àlàyé ọ̀rọ̀ wọ́n pé Patrick Maxson yìí lọ́jọ́ òṣìṣẹ́ ìjọ iléeṣẹ́ ìjọba àbílẹ̀ ìjọba àbílẹ̀ kan ní ìpínlẹ̀ bayelsa tọ́jà yìí pé ó mú Jama ọ̀jọ̀ mú ìyàwó rẹ̀ ọmọ ọdún márùndínní ogójì lórí ni nígbà tó jẹ́ pé ìyàwó rẹ̀ ti sùn kó tó di pé òun bọ́ sórí ibùsùn wọ́n pe nígbà tó sì jẹ́ wípé ó gbé ọ̀tá pèàpèà lura tán wọn ni ìwíkùwí ní wí lẹ́nu o tó sì di pé ó fìdí pé náà ọjì ọlọ́run nípè ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí arákùnrin Patrick Maxey yìí torúkọ rẹ̀ jẹ́ Victor Cobol ìní ó ṣàlàyé pé ọkọ Anna ni ó ṣe àlàyé fún ìyàwó rẹ̀ lórí àwọn nǹkan kan tọ́jà mọ́ ìṣòro inú mọ̀lẹ́bí tí wọ́n ń dojú kọ ọ́ ni wọ́n ní òun mọ̀ lóòótọ́ wípé àwọn méjèèjì wọ́n ní wàhálà kan lábẹ́ aṣọ lórí ọ̀rọ̀ mọ̀lẹ́bí wọn wọ́n ní òun ṣẹ̀ṣẹ̀ sọ fún wípé kọjá oríra káwọn sọ̀rọ̀ ni o but kò yọjú sí òun ó pé ṣùgbọ́n kò yọjú sóun rárá lẹ́yìn tó jẹ́ pé tọ́wá fi di àná ọjọ́ àlàmísì ọ̀tọ̀ ni tí òun gbọ́ nípa rẹ̀ tó jẹ́ ikú òjijì wọ́n ní ẹgbọ́n méjèèjì lọ lè gbókùsì wọ́n sì ń taná wádìí kí n gan tẹ̀ èdè pápá ìyàwó ó tún gbẹ̀mí ara rẹ̀ ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ mi náà túnde ò nípínlẹ̀ Ògùn wà nílùú Abẹ́òkúta wá ń bí òun náà ni wọ́n ti mú o ọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ ọkọ sísọ pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ yìí bó ti ṣe ń somi lójú rètérètè mọ̀mọ́ ni ọmọ mọ̀ ṣe ni láàánú jọjọ o wọ́n ní lákòókò eléyìí tí dẹ́rẹ́bà awa alùpùpù ọ̀kadà kan ti ń lọ ní rẹ̀rẹ̀mú rẹ̀rẹ̀mú ti ń pa fèrè lórí ọ̀dà tó ń ti àwọn èrò méjì lórí rẹ̀ tí wọ́n wá jẹ́ mẹ́ta wọ́n ní ọkọ̀ kan tá a mọ̀ sí ọkọ̀ akẹ́rù iná màmá ló mà mú wọn lórí gùn o ó ṣekú pa dẹ́rẹ́bà àwa ọ̀kadà o ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísọ ìyún lákòókò eléyìí tí dẹ́rẹ́bà kan ti ń wa alùpùpù ọ̀kadà ní agbègbè láfẹnwá ìyún nílò abẹ́òkúta wá ń bí nípínlẹ̀ Ògùn bí wọ́n níbi ti ṣe ń lọ rẹ̀rẹ̀mú rẹ̀rẹ̀mú lópópónà kan lágbègbè láfẹnwá ní ìlú abẹ́òkúta nípínlẹ̀ Ògùn bí wọ́n ní bẹ́ẹ̀ ni ọkọ̀ kan tá a mọ̀ sí ọkọ̀ akẹ́rù wọ́n ní fofo truck wọ́n pè wọ́n ní náà lọ́yọ̀ so ìyún lẹ́yìn dẹ́rẹ́bà alùpùpù ọ̀kadà yìí o wọ́n ní tó sì jẹ́ pé ìjánu ọkọ̀ ń kò mú mọ́ wọ́n ní gbogbo bí dẹ́rẹ́bà eléyìí tó wa ọkọ̀ akẹ́rù bí ti ṣe ń ju ọwọ́ sọ̀tún ju ọwọ́ sósì wọ́n ní ó sì ń gbìdánwò láti rí i pé ìjánu ọkọ̀ ó mú padà ṣùgbọ́n ẹ̀pa òbóró pàbó ń gbogbo ẹ̀ já sí wọ́n níbi títí ń jù ọ̀tún jù ó sì wọ́n níbẹ̀ náà ló ti mú alùpùpù ọ̀kadà táwọn èèyàn mẹ́ta tó ti dẹ́rẹ́bà wà lórí rẹ̀ tó sì mú agùn ìyún lẹ́yìn ọ̀sọ́ kàǹfọ̀nà fanṣu wọn ní ká tó bójú wò bójú rí ẹni tó jẹ́ dẹ́rẹ́bà ọlọ́kadà wọn ní lójú ẹsẹ̀ ńlọgbẹ̀mímì ó kú ní fọnáfọnṣu ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra o ṣẹ̀wárí àwọn méjì yòókù tí wọ́n jèrò orí ọ̀kadà wọn ní wọ́n gbé wọn dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn débi pé wọ́n ní wọ́n farapa yánnayànna o nígbà tí ẹni tí í ṣe ọ̀gá àgbà ìyọ̀n ilé tó ń rí sí ìgbòkègbodò òpópónà àtìrìnnà ọkọ̀ ìyún nípínlẹ̀ Ògùn wa ń bí tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ìyún ọ̀gbẹ́ni Babátúndé Akínbíyì ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní ní agbègbè kan ìyún ibi ibùdó ìwọkọ̀ kan tí a ń pè ní Adem bus stop ó ní ní ìṣẹ̀lẹ̀ ń ti wáyé ó ní lóòótọ́ ló wáyé o ó ní lóòótọ́ ni ọkọ̀ akẹ́rù ló mú àwọn èrò ọkọ̀ èrò ọ̀kadà ló mú agùn ó ní débi pé dẹ́rẹ́bà tó wa ọ̀kadà lójú ẹsẹ̀ ló kù o ọ èrò méjì tó wà lórí rẹ̀ òní ọ wà nílé ìwòsàn bí wọ́n ti ń gbà tọ́jú o bẹ́ẹ̀ lọ́wọ́ tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀ o ìpè àwọn ti gbé òkú ìyan àwọn tí wọ́n jẹ́ bíi ẹni tó jẹ́ dẹ́rẹ́bà wa lùkùkọ̀ ọ̀kadà ó ní àti wá gbé òkú rẹ̀ o wọ́n sì ti lọ sin o ìyan nílànà ti ẹ̀sìn mùsùlùmí àbẹ́ẹ̀rí pé ọkọ̀ sísọ. ọkọ̀ sísọ gbẹnutọ́ ìkànnì Fresh FM lẹ ti ń gbọ́ ilé orin tòkẹ́ sáré lu Abẹ́òkúta la ti ń jò fún yín bí òkúkú kọ sísọ àní mọ pọkọ sísọ o mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn láfiníkẹ́tì yín ọmọdé sí i èlé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tí yóò fi ìkàlẹ̀ sípínlẹ̀ Rivers ẹni ó ti fi ojú àwọn bíi mẹ́tàléníọgbọ̀n ló ti fojú wọn hàn dé tó sì ti ní kí wọ́n máa gbé wọn lọ sí kérémọ́njé lọ́gbà ẹ̀wọ̀n lórí àsọ pé wọ́n ń gbórí ojú òpó ayélujára máa lu àwọn aráàlú ní jìbìtì ni o àwọn àjọ EFCC lágbọ́ pé wọ́n náwó gan gbogbo wọn níjẹta ọjọ́rú Wednesday tí wọ́n sì fojú wọn ba ilé ẹjọ́ wọ́n pé àwọn mẹ́tẹ̀ẹ̀tàlélọ́gbọ̀n yìí ẹni ọjọ́ wípé ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ti ìpínlẹ̀ Rivers ńlórí àwọn ò ní jẹ́ kí wọ́n ọmú ó kódà wọ́n kó tukú bíi méje míì tí wọ́n wà torí ìròyìn pé ogójì ni wọ́n ńlọdẹ sí etí gbọ́ àwọn aláṣẹ ẹ̀ka ètò iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers ó tó jẹ́ pé mẹ́tàlélọ́gbọ̀n ni ẹ̀wọ̀ wọ́n bà wọ́n pẹ́ báyìí o orí pé wọ́n ń wá yòókù ni wọ́n wà tí wọ́n sì pé wọ́n sì jọ fi ẹ̀wọ̀n jura papọ̀ ni ẹ rí i pé ó kọ sísọ. ìṣẹ̀lẹ̀ ẹ̀tọ́ kọ sísọ míì náà tún ré o nípínlẹ̀ ọ̀ṣun òun náà lọ́mọ̀mọ̀ ti ṣẹlẹ̀ nílùú iléṣà mọ̀mọ́ ni wọ́n ní níṣe làwọn gèrègà ń kó ikọ̀ agbébọn kan ní àmọ̀mọ̀ lọ dènà dé àwọn ọlọ́pàá lójú ọ̀nà o èyàn lákòókò táwọn ọlọ́pàá ń fi ọkọ̀ wọn kó àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn kan tí wọ́n ń fi ọkọ̀ wọn kó wọn láti ọgbà ẹ̀wọ̀n iléṣà lọ síbòmí o wọ́n ní sàdédé mọ̀mọ́ ní àwọn gèrègà ń kó agbébọn kan iná lọ dènà de àwọn ikọ̀ ọlọ́pàá iyùn nínú ọkọ̀ kan ilé yìí tí wọ́n kó àwọn ẹlẹ́wọ̀n kan sí wọ́n láwọn ẹlẹ́wọ̀n yìí òun náà wọ́n kó jáde láti inú ọgbà ẹ̀wọ̀n tó jẹ́ ti Iléṣà iyùn ibùdó tí wọ́n ti ń tún ayé ẹni ṣe tó wà nílùú Iléṣà o wọ́n ní ọgbà abẹ́ ọkọ̀ àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá yìí táwọn ẹlẹ́wọ̀n wà nù rẹ̀ ti ṣe ń lọ ní rẹ̀rẹ̀mú rẹ̀rẹ̀mú tí wọ́n sì ń kó wọn lọ sí agbègbè kan nílùú Òṣogbo tí í ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n láṣẹ àwọn tí wọ́n jẹ́ agbébọn yìí tí àwọn èèyàn àti ọlọ́pàá nígbàgbọ́ yìí pé ara àwọn tí wọ́n jẹ́ ara àwọn adigunjalè tí wọ́n jẹ́ èèyàn àwọn adigunjalè ni pé wọ́n fẹ́ ràn án kalẹ̀ ni wọ́n ní ní wọ́n bá lọ dènà dé àwọn ọlọ́pàá táwọn wì nínú ọkọ̀ wọn o wọ́n ní ká tó bójú wò bójú rí ni àwọn tí wọ́n jẹ́ agbébọn yìí bá bẹ̀rẹ̀ sí ní kọjú ìbọn sí àwọn ọlọ́pàá nírò bándú takotako wọ́n láwọn ọlọ́pàá náà rẹpẹtì bẹ́ẹ̀ wọn ò wá rárá ni wọ́n bá gbé pẹrẹgì ìbọn yíyìn kaná pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ agbébọn yìí o ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn àwọn ọlọ́pàá wọ́n ṣekú pa mẹ́ta lára àwọn tá a pè ní agbébọn tí wọ́n fẹ́ gba àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn sílẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá yìí o débi pé àwọn tí wọ́n jẹ́ agbébọn yòókù wọ́n ní àná pápá bora ni bíròyìn tọkọ sísọ ibo ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ nígbà tí ẹni tí í ṣe alukoro fúnléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ìyún Yẹmisí Ọ̀pálọ́lá ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní òun kí àwọn tí wọ́n jọ́lọ́pàá kù ṣe àkìn ìpè iṣẹ́ takuntakun ni wọ́n ṣe o tí wọ́n kọjú oro sí àwọn ikọ̀ tí wọ́n jẹ́ agbébọn pẹ̀lú báwọn agbébọn ti ṣe ń gbìyànjú láti gba àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn láti gbà wọ́n lẹ̀ ìyún torí àwọn ọ̀daràn wọn nínú ọgbà ẹ̀wọ̀n wọn ti kó wọn kúò tí wọ́n sì fẹ́ lọ ṣe nǹkan kan fún wọn ìyún nílùú Òṣogbo ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ń wáyé ó sì ṣe ṣàdánkásà ìyún fún àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá o ọwọ́ àtẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀ o ọlẹ́ni tí ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá ìyún nípínlẹ̀ Ọ̀ṣun Ọláwálé Olókòdé ó ní inú tiẹ̀ náà dùn ó òun náà sì tún gbé òṣùbà káre ìyún fún àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe ọ̀hún o àbẹ́ẹ̀rí pọkọ sísọ. ọkọ sísọ ìròyìn nípínlẹ̀ Ẹdó wọn pé ọwọ́ ba àwọn fijilantí kan tí wọ́n lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ajínigbé láti jí tọkọtìyàwó kan gbé ńlẹ̀ ọmọ gbọdún náà ni fijilantí yìí tí ọwọ́ bá o tí ẹ porúkọ rẹ̀ ní Evans Osareme wọn pé wọ́n lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú Bright Emuwen èyí tọ́já ipò wọn fẹ́ jí tọkọtìyàwó ọ̀hún gbé ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ní ìpínlẹ̀ Edo SP Cotons Bello lọ́sọ̀rọ̀ náà lánàá ọjọ́ àlàmísì tó wípé wọ́n ti gbòòrò fún àwọn fìjìláńtì kan tí wọ́n jẹ́ bíi pàkúté tí wọ́n fẹ́ mọ dìgbò mọ jí àwọn èèyàn gbé wọ́n pe iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo wọ́n fi imú ètí ọwọ́ bá ìdánrin o tí yóò sì fi ṣàlàyé àwọn tó kù tí wọ́n fi kó wọn lọ sí akoto òfin ẹ̀rí pọ̀rọ̀ ti kọ sísọ mọ́ lọ́wọ́ bẹ́yẹn ìròyìn ìtọ́kọ sísọ náà lọ́mọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ tó ń dé sétí gbọ̀yìn láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta ní inú ọ̀ṣọ́bà presidential etop la fi kalẹ̀ mọ́lẹ̀ la tan kàn mọ́lẹ̀ sí o lókè sáré ń bí la wà nílùú abẹ́òkúta nípínlẹ̀ ogun ń bí wọ́n ní ìtẹ̀síwájú báyìí oná lọ́pàá ìṣẹ́gun ọkọ̀ ìròyìn tọkọ sísọ ó ṣe bẹ́ẹ̀ ọmọ mọ̀ ń tẹ̀ ẹ́ síwájú si ẹ jẹ́ kèmí ó tún lọ mú un nílùú ìlọrin nípínlẹ̀ kwara ìròyìn tó kọ sísọ yìí ọmọọmọ ṣe ni láàánú jọjọ o wọ́n ní ọ̀dọ́mọdékùnrin kan ti ṣe ìkan lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú ìlọrin nípínlẹ̀ kwara iná màmá ló ṣekú para rẹ̀ o wọ́n á máa kókọ rẹ̀ ní elijah jude àánú olúwapọ̀ wọ́n ní sàdédé mọ̀mọ́ ni ọ̀dọ́mọdékùnrin kan eléyìí tó jẹ́ ìkan lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti fásitì tìlú ìlọrin nípínlẹ̀ kwara wọ́n ní ìpele ọlọ́dún kẹrin four hundred level iná ní akẹ́kọ̀ọ́ ìwà o wọ́n ní lẹ́ka tí wọ́n sì ti ń kọ́ nípa ìmọ̀ ti èdè òyìnbó English language iná lọ́wọ́ o ìyọ̀n nílé ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún ti ti ń kẹ́kọ̀ọ́ wọ́n ní sàdédé mọ̀mọ́ lọ́rọ́ kọ sísọ pẹ̀lú bí ọ̀dọ́mọdékùnrin tí wọ́n po ọkọ rẹ̀ ní Elijah Jude àánú olúwapọ̀ yìí wọ́n ní lẹ́nu lọ́lọ́ yìí gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ rẹ̀ bí wọ́n ti ṣe ṣàlàyé o wọ́n ní ní ti máa dá sọ tí sì máa fi gbogbo ògbà ronú wọ́n ní kódà gan-an ẹ̀ẹ̀méje ọ̀tọ̀ọ̀tọ̀ ìyún ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ iná ló ti gbèdánwò láti já okùn ẹ̀mí ara rẹ̀ láti ṣekú para rẹ̀ o tó jẹ́ pé àwọn tí wọ́n jọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ alábàágbé rẹ̀ iná ni wọ́n máa ń dóòlà rẹ̀ o débi pé bọ́ba tún ti ṣe lẹ́ẹ̀kan bó ṣe lẹ́ẹ̀kejì wọ́n ní ní a lọ ń sọ fáwọn tí wọ́n jẹ́ ẹbí rẹ̀ wọ́n ní kò sì sí nǹkan pàtó eléyìí tí Elijah Jude àánú Olúwapọ̀ ti ṣe akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin nípínlẹ̀ Kwara kò sí nǹkan méjì tí màá tẹnu mọ́ wípé àwọn tí wọ́n jẹ́ bíi bàbá òun wípé wọ́n ti kàn lọ́mọ o oníbọ̀rọ̀ ti ṣe jáde o ìyẹn kó tó wá fẹ́ kan gbẹ̀mí ara rẹ̀ ńgbẹ̀yìn gbẹ̀yìn bí ti ṣe máa sọ fún wọn rèé wọ́n ní lẹ́yìn ìgbà tí ẹni tí í ṣe ìyá àyá rẹ̀ tọ́pàpà tọ́dàgbà ńgbẹ̀yìn gbẹ̀yìn tọ́gbẹ̀mímì lẹ́nu lọ́lọ́ọ̀ lòǹgán wá fi gbẹ̀mí ara rẹ̀ o wọ́n ní cities máa tẹnu mọ́ tẹ́lẹ̀ ní kó tó gbẹ̀mí ara rẹ̀ ó ní àwọn tí wọ́n jẹ́ bíi bàbá òun ipe wọn ò fìgbà kan gbà tóun ipò ọmọ àlè wọn máa ń pòun ó ní bíbí òun ṣe ti ṣe ríre òbí òun ti ṣe bí rèé ọlẹ́ni ti ṣe ìyá òun ó lọ́ọ́ fi arákùnrin kan ti ṣe bàbá òun ó ní bàbá òun yìí ti kọ́kọ́ fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìyóun ti bímọ fún un tọ́wà ńlé rẹ̀ ó ní bàbá òun sì fún ìyá òun lóyún lọ́nà ni ó ní gbà wọ́n wá fún tí ìyá òun lóyún fún bàbá òun ti ṣe oyún inú òun ó ní bí ìyá òun ti ṣe bí nǹkan ó ní náà lọ́gbẹ̀mímì o ọ ní láti ìṣẹ́jú òní náà ni ẹni tí í ṣe ìyá ìyá òun lọ́wọ́ àti bẹ̀rẹ̀ sí ní tọ́jú òun lọ́gbà ń tọ́ ọlọ́dọ̀ rẹ̀ lòun wá dàgbà sí tó fi wá di pé ọwọ́ ń lọ ilé ẹ̀kọ́ gíga fásitì lẹ́nu lọ́lọ́ yìí òun wá tún ni ẹni tí í ṣe ìyá ìyá Elijah Jude àánú olúwapọ̀ tá a sọ pé ó ti kú para rẹ̀ yìí lẹ́nu lọ́lọ́ yìí ni ìyá ìyá rẹ̀ ń nìyá náà tún gbẹ̀mímì wọ́n ní bí ìyá ìyá rẹ̀ ti ṣe á gbẹ̀mímì iná mọ̀mọ̀ ní tún sọ káàkiri ipe ya ya òun tóun wá gbẹ́kẹ̀lé ilé ayé ìtọ́jẹ́ pé òun lójú òun òun tóun bá ti rí nínú òun máa dùn nínú òun máa yọ́ ipe iná ló tún ti gbẹ́mí mi o ipe àwọn ẹbí bàbá òun sì ti kan lọ́mọ tipẹ́tipẹ́ tí wọ́n fẹ́ rí òun ipe bíi gáàlù òun ti ṣe rí wájú wọn ipe bó lòun ti ṣe sọ̀rọ̀ ayé òun ìyọ̀n àwọn ọ̀rẹ́ rẹ̀ ní wíbẹ̀ o ipe máa ń sọ̀ ní lójoojúmọ́ tí máa ronú páwọn làwọn máa gbé kúrò lára rẹ̀ kó tó wá di pé àwọn darí dé láti ilé ẹ̀kọ́ gíga fásitì o àwọn bá bòkú rẹ̀ nù lé wọ́n nígbà táwọn wo àyíká rẹ̀ nínú yàrá òun làwọn bá bá ògùn ìpààyàn pẹ̀fọn eléyìí tó ti gbé mu o eléyìí tó wá jẹ́ pé n tó gbé mu nu tó fi gbẹ̀mí ara rẹ̀ lórí pé àwọn ẹbí bàbá rẹ̀ wọ́n kọ́ lọ́mọ tí à ń pè é àlè o ṣẹ̀wárí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kwara òun náà ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ọmọọmọdún ni jọjọ ó ní ṣe orí bíbẹ́ wá lóògùn orí fífọ́ ni ó ní kódà gan bí àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ ọmọkùnrin ti ṣe ṣàpèjúwe rẹ̀ wọ́n lọ́mọ tó ń mọ̀wé tó jáfáfá ni nílé ẹ̀kọ́ gíga hàn débi pé bí wọ́n bá mú ọmọ àkọ́kọ́ àti kejì àti kẹta ilé ìtọ́ jáfáfá tó mọ̀wé jùlọ ìyẹn lẹ́ka tí wọ́n ti ń kọ́ nípa èdè òyìnbó English Language Department ìyẹn nílé ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin nípínlẹ̀ Kwara ó lọ́mọ gan ni wọ́n kọ́kọ́ mú o àbẹ́ẹ̀rí pọkọ sísọ. ọ torí ẹ̀jẹ̀ á ṣe ojú òpó lẹ̀ káwọn èèyàn bá ní dá sí i zero eight zero three three two two ten seventy nine ẹ̀jẹ̀ á gbọ́ èrò tìyín lórí àwọn ìròyìn tá a kà. bẹ́ẹ̀ lẹ́tún lè pè sórí zero nine zero seven eight zero zero ten seventy nine. hello. ẹ̀dásùn. orúkọ yín àti ibi tẹ̀ ẹ ti ń pè wá. kẹ́hìndé akíwádé ni ní premier. tọ́ à ń gbọ́ yín. ó kọ sísọ lórí ọmọ tẹ sọ́ọ̀sì yẹn. èwo ń bẹ̀. ọmọ tẹ ló gbé snapper mu. ọ̀dà òbúrú ẹ ṣeun ẹ jálè ọ̀dà sí o. ìròyìn ìtọ́kọ sísọ náà lẹ́ ń láǹfààní àti dá sí ẹ̀ lọ́wọ́. ẹ̀lọ́ ẹ̀ka sàn ẹ ká o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè kẹ́ bá a gbóhùn sókè. àánú mẹ́rin láti ìgbèṣe. à ń gbọ́ yín. Ah, èlé ìtúkọ sísọ o. èwo lọkọ sísọ ń bẹ. Ah. Hmm. Oh. hello hello ọ̀dà jámọ̀ fẹlẹ́ ìṣèlọ jẹ́jẹ́ àti jẹ́jẹ́ ọ̀dà bíi èpè bíi orí bíi ẹsẹ̀ bíi ìrù làwọn míì bá ìdásí wọn kò jọ gbogbo tí a fẹ́ kí yẹn sọ. hello. hello ẹ ti wà ń bẹ̀ o. hello kọ sísọ o. ẹ káàsán orúkọ yín àti ibi tẹ ẹ ti ń pè wá. ẹ mú fẹ́ wá adélàjẹ láti mọ̀wé. ìdí àgbọ̀ yín o. àwọn ọlọ́pàá yẹn àwọn ọlọ́pàá tán tán fẹ́ ìtàn tó fẹ́ gbé bí àwọn ẹlẹ́wọ̀n yẹn wọ́n yẹ káwọn ìjọba kan fọ́ ní good promotion. Hmm. àwọn ọlọ́pàá yẹn tó wọ́n bá fọ́ ní good promotion má lè tún ẹ̀kọ́ lè jà wọn tó kù. àkíyèká ẹ ṣeun. ẹ ṣeun adúpẹ́ díámọ̀ wá fẹ́lẹ́ lọ jẹ́jẹ́ wa tọ́badì lọ́jọ́ ajé káwọn èèyàn tó pàdé wa láti mú tuntun wá lórí ìròyìn tọkọ sísọ ìkànnì fresh one zero oh seven point nine ilé orin tòkè sáré nílùú àbíòkúta títí ọjọ́ monday tá a tún pàdé dr olùtayọ̀ falẹ́tì lórúkọ tèmi yèyé agbẹ́dẹ́gbẹ́yò. tó o títí ọ̀la tá a tún pàdé lórí ètò tá a pè ní agogo ayọ̀ ìyún ní dédé aago mẹ́wàá àárọ̀ ọ̀la orúkọ tèmi ò yí padà o túndé Hamzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń dágbére fún yín pé ó tún dìgbà. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú ẹ̀gbá wa. ní ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ni. ó lẹ́nu ó tàwọn yóò kó sí ẹ̀ gan ni. ó lẹ́nu ó tàwọn yóò. ọkàn ń gbáyà ìjà Ṣàngó lónìí sẹ́rẹ́. Fresh FM yẹn nìkan máa lómi. fẹmú kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tètò tó kọ́ ni lọ́gbọ̀n àwẹ̀ orin ẹgbọ́dúnú tó jẹ́ ti ń gbèsè gan ni. Oh, oh, oh ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lè jẹun bàtàn ni. bẹ́ẹ̀ni o. one oh seven point nine máa ní ẹyí sí i o. máa ní ẹyí sí i o. Fresh FM ló ń folókè. ló folókè tètè. lọ́nà sọ̀nà ni o. ìràwọ̀ yìí tán náà mọ́lẹ̀ lémi lórí. ògo tó ṣáná. fàánà. ìràwọ̀ mi tán party say o o go turn ṣáná turn ṣáná tó ń lọ́gbẹ́ tó ń tó ń tó ń ra tó kọ́lé tó tó ń tó tó tó ọba tó ń sọ nígboro orí ló mọ lọ́la bòdò ọlọ́run má fi blessing mi wo ló ṣe ti fẹ́ mi ọ̀tẹ́ gọlọ́ àgbáyé bá mi sọrí mi lórí ọ̀làlà ìwọ ló lówó ìwọ ló lọ́lá ìwọ ló ní gbogbo nǹkan lọ́wọ́ agbára bí ara ń bẹ lọ́dọ̀ rẹ bàbá lèmi ò ní ṣòro sí lọ́dọ̀ rẹ ògo tó ṣáná ìràwọ̀ mi tàn náà. ṣe o. jẹ́ kí n rí bá ti ṣe o. ògo tó ń ṣáná tó ń ṣàdọ̀ tó ń lọ́pẹ́ tó tó tó ń ra mọ́tò tó ń jayé tó ń jayé. ògo tó tó ń kọ́lé tó tó ń fò lókè tó tó tó ń jalè ọba tó ń sọ nígboro. ìwé kọ́ fẹ́ fi dé mi looking for money mo fẹ́ lówó láyé ká má fò sí mọ́rí ìgbẹ́ wọn ká má san wé i want to buy for my money oh yeah everywhere go open the door all favour for me all favour for me o. Oh. olúwa kọ́lá bàbá gbé mi débi téèyàn lérò pé màdé o kò lérò pé màdé o. ìràwọ̀ mi tọ̀nà. orí Don't bá mi ṣe o. jẹ́ kẹ́rì bá ti ṣe o. ògo tó ń ṣáná